gbígbé àbá ìṣúná owó síwájú ilé ìgbìmọ̀ asòfin ló wà ní ìbámu pẹ̀lú òfin ilẹ̀ nàìjíríà abala ọgọ́fà ó lé kan ti ọdún 1999 tí wọ́n ṣe àtúnṣe rẹ̀ pé kí gómìnà àti àwọn aláṣẹ máa tẹ́ pẹpẹ àbá ìṣúná ọdọọdún síwájú àwọn asòfin àbá ìṣúná ọdún yìí ló ní àkórí náà ìṣúná tó ṣàgbéǹde àti ìfẹsẹ̀múlẹ̀ àbá ìṣúná tí iye rẹ̀ jẹ́ ọ̀ọ́dúnrún bílíọ̀nù ó lé mọ́kàndínlógójì náírà ní gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún tẹ́ pẹpẹ rẹ̀ síwájú ilé ìgbìmọ̀ asòfin kẹsànán ti ìpínlẹ̀ Ògùn ó ní owó àkànṣe iṣẹ́ jẹ́ ọgọ́sàn-án bílíọ̀nù ó dín mẹ́ta náírà nígbà tí owó ìná jẹ́ ọgọ́jọ bílíọ̀nù náírà ó dín méjì èyí tí ó sún kẹ́rẹ́ díẹ̀ sókè ju ti ọdún 2020 tó jẹ́ méjìdínlọ́gọ́ta bílíọ̀nù náírà èyí tó jẹ́ ìdá mẹ́tàdínníogún nínú ọgọ́rùn-ún nígbà tí ó ń gbé àbá náà síwájú iléègbèmọ̀ asòfin ìpínlẹ̀ yìí ọmọọba dàpọ̀ abíọ́dún ṣàtẹnumọ́ ìpinnu rẹ̀ láti rí i pé ohun amáyédẹrùn àti ìdàgbàsókè wà fún tolórí tẹlẹ́mù ní ìpínlẹ̀ yìí láti ṣe ìtura sí ọṣẹ́ tí àjàkálẹ̀ àrùn kòrónà ti ṣe sí ọrọ̀ ajé ìpínlẹ̀ yìí kí ó sì lè fẹsẹ̀ múlẹ̀ ṣinṣin kí ó sì ṣàṣeyọrí ó ní bílíọ̀nù méjìlá náírà nínú àbá ìṣúná ọ̀hún ló wà fún ṣíṣe àgbéǹde ọrọ̀ ajé ìpínlẹ̀ yìí ó ní láti ṣàṣeparí èyí ìpínlẹ̀ Ògùn yóò rí sí pípa owó wọlé lábẹ́lé láti fi ṣètò ìṣúná náà olórí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ògùn ọ̀nàrẹ́bù Kúnlé Olúọmọ ṣèlérí láti tètè ṣiṣẹ́ lórí àbá ìṣúná náà láti lè bẹ̀rẹ̀ iṣẹ́ ní kíkún ní oṣù kínní ọdún títí di oṣù kejìlá ọdún 2021 ṣíṣe àtúpalẹ̀ àbá ìṣúná náà láti ọ̀dọ̀ àwọn olórí ilé-iṣẹ́ ọba àti àjọ gbogbo ní ìpínlẹ̀ Ògùn ni ìgbàgbọ́ wà pé yóò bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ Ṣèyí Ògúnbáyọ̀ ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ ti Abẹ́òkúta